سكسلا فإن الهموم بقدر الهمم Allah'a emanet olun. ọjọ́ máa ń ṣe ẹ̀ṣẹ̀ hàn yóò máa ṣe lọ́wọ́ kó jẹ́ pé bí yẹn ṣe lọ́wọ́ inú rẹ̀ máa bàjẹ́ lórí ẹ̀ṣẹ̀ rárá kò rí bẹ́ẹ̀ yóò máa ṣe ń ṣe kíkà rẹ̀ kíkà ni ó máa wọ̀n ẹnìyàn bá ṣe kà fún àwọn ṣe gbé ẹnìyàn bá tí àwọn bá tán bá tán bá ba kẹ̀kẹ́ àwọn bàjẹ́ gbé máa àlùmọ̀jẹ́ sùn ìmáa fi ẹ̀ṣẹ̀ hàn. pé àwọn àìmáyé ọmọ táwọn ti bá táwọn ti táwọn ti bá táwọn ti bá táwọn ti bá tẹ̀ jẹ́ yóò kẹtọ́ náà ní kankan wọn ò sàbò fún adájá wọn ò sàbò fún àkásìbì sùkánà láìláre òun ló ń ṣe báyìí fún adájá òun ló ń ṣe báyìí fún àkásìbì bí tí ò fi dáa òun ló ń ọmọ tó ṣe báyìí wọn làwọn ọmọ rẹ tó ń gbé sùn wọ́n máa máa rẹ̀ kí lọ́sọ̀ oríṣiríṣi nǹkan tí ọ̀dá tí ọ̀dá tí ọ̀dá báyìí lọ́mí ìdálẹ́ṣẹ̀ lọ́tún ọ̀bí ṣe fáàlì àwọn máa ṣe láṣẹ nù sùhánù láìláàdé ànábì sọ pé àwọn tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run àbá kò ní dá àwọn kó gbẹ̀sẹ̀ tí wọ́n ṣe ọlọ́run tẹ̀ mí fún wọn ní lóye láti pé bí wọ́n kí wọ́n fi ronú pé táwọn ṣe ń tí ọ̀dá bẹ́ẹ̀ pé wọ́n àtúbá èyí pé wọ́n àfilẹ̀ àyùnjọ àdérò àwọn tí wọ́n ń àṣehàn àṣetútàrí àṣeyọ bọ́ọ̀rọ̀ wọn ṣeré ni wọn ò ní kọ́ sọ ọlọ́run àbò nílà kó lè ṣe tí wọ́n ṣe lọ́bi jẹ́ pẹ́lú mi kí wọ́n sọ nígbà wọn bá sọ̀rọ̀ ẹ wọ́n sọ pé ó ti wá máa ń ta sọ wọn lè fi nǹkan báyìí lẹ́la yìí wọn lè filẹ̀ sọ bọ́lá àṣehàn àti ṣe hàn àti ṣe pété ṣe tán kí alẹ́ òní ni ní ń dààmú ẹ̀ ní òjò kọ́lọ̀ sàmàlẹ̀ ní òjò kọ́lọ̀ sàmàlẹ̀. subhanallah inú ẹ̀ lẹ́màá lẹ́lẹ́mi tó yẹ pé yóò máa jọ̀sán náà rẹ̀ yóò máa jọ̀sán náà rẹ̀ bí èsì kókò nínú àká yìí subhanallah làbẹ́ kìí pé ọkùnrin mi ò bí èso bẹ̀rù tó àjọ sẹ̀ nǹkan oṣù subhanallah làbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara mujahara nìyẹn al-mujahara bis-su' al-mujahara bis-su' ìmọ̀ àfẹsẹ̀ hàn inú ọmọkùnrin ọmọ ọdọ́mọbìnrin wálé kọ́mọdé wálé náà kọ́mọdé lọ kọ́mọ fọwọ́kọ́ ọmọbìnrin ládùúgbò àtàwọn àdúgbò tí àwọn àdúgbò tí wọ́n máa fọwọ́kọ́ ara lọ́rùn káàkiri kí àwọn ọ̀pẹ̀ bàbá ẹlòmíràn wà tòsí ẹlòmíràn tòsí wọ́n sì máa wò wọ́n wọ́n sì máa wò wọ́n wọ́n máa bá tẹ táwọn ọba máa tán ṣe tí wọ́n máa ń ṣiṣẹ́ fáwọn ọmọ tán ṣe fáwọn òbí náà wọ́n tún máa tán ṣe ẹlòmíràn ni wọ́n yá bá dáadáa ẹ̀kọ́ máa ń rẹ̀ ẹ̀kọ́ máa ń rẹ̀ àbí lágbájá fọmọ àwọn ọlẹ́ẹ̀má dààmú rẹ̀ fara kan sì fún gbà yóò sójá tó sọ̀rọ̀ wọ́n máa fọ ọkàn lọ́rùn tí wọ́n bèèrè lọ́wọ́ ìyanu ìyanu ìkànnì alọ́sọ́dọ̀ bọ̀dá rẹ̀ bọ̀dá rẹ̀ ẹjọ́ gbọ́n àpapọ̀ mi alọ́sọ́dọ̀ bọ̀dá rẹ̀ ni sóye bọ̀dá kí bọ̀dá tí wọ́n máa kí ọmọdégbò mọ́lẹ̀ ọmọdémọ́lẹ̀ wọ́n lọ sọ́dọ̀ bọ̀dá rẹ̀ sùhánàlá àwọn ọmọdé bọ̀dá lọ́dọ̀ jáde nípa aburú yóò ṣẹlẹ̀ ńbẹ aburú yóò sì ṣẹlẹ̀ ńbẹ àlùmọ̀já àròdò sóò iná làwọn máa ń ṣe yẹn. kọ́ ọmọ tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n kọ́ lọ kàwé ọmọ kọ́ ọmọ káwọn máa kó obìnrin káàkiri wọ́n ti máa tó wọ́n sọ pé dáàbì ìrọ̀lẹ́ láìkì ńbẹ ìrọ̀lẹ́ lẹ́kọ̀ọ́ fẹ́ ńbẹ tí bá ń fẹ́ fẹ́bìnrin ní wọ́n fẹ́ yàwó ni àlùmọ̀já àròdò sóò irú ọkọ̀ pọ́síbò kíra àwọn ọlọ́run kíra àwọn ilé ìwọ̀n fẹ́ ṣẹlẹ̀ kò pọ́sẹ̀ ọ̀tọ̀ lọ́nà ọ̀rẹ́ fọ́nà máa lọ síbẹ̀ ọlọ́wọ̀ ní fọ́nà máa lọ síbẹ̀ so that bẹ́ẹ̀ náà ni àyà ẹlòmíì ìyá yóò fi dáwọ́ jẹ mẹ́tẹ́ sí ìyá lẹ́mọ́ni ẹmẹ́jẹ̀ kí dájọ́ dọ́ àwọn ọdún kàpsìn kankan dọ́ ìyá náà máa bá sùkánà lẹ àwọn ìbàjẹ́ pẹ̀lẹ́ lórí aburú ìyá náà máa sọ pé ilé ìjẹ ìta orí àwọn akpani àbí ọmọ dúdú tó ń dá tó ń dá bí kọ́lọ̀

tí èsì tiẹ̀ kó bí ó sì máa wù ú kó máa máa sọ nǹkan tí ọ̀dà lọ́bi bá sí odò oníkan tí ó ti débi ọ̀rọ̀ ti ìyàwó kankan bẹ́ẹ̀ sọ sára náà. àwọn tí wọ́n máa ń fẹ́sẹ̀ ẹ̀ náà tí wọ́n pé ìṣẹ̀ṣẹ̀ náà ìṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà rí pípa ní òmùnú kò sẹ́ńtì òmùnú kò sẹ́ńtì òdì kìíní. àbí ọmọ torí pé wọ́n lẹ́pàá lẹ́kan náà ni o àbí torí pé àyẹ̀wò ni o tí wọ́n máa tó pé bíta aláyédà ayékọ́ bíta aláyédà àwọn àìyàn bẹ̀ náà dá lọ́nà dáadáa ni kò sí tó ṣe ìgbà ọlọ́run bá lọ́ba tó dá ìgbà àjọ̀dọ̀ gbígbà dáná bí sísọ ní àdé sọ èyí sọ lọ sọlọ ọlọ́run bá lọ́ba ìgbà ó sì máa yí ìgbà bọ́ wá ṣe fẹ́ níta ń fẹ́ ó ń ṣẹlẹ̀ nígbà nígbà kára dáadáa ni àbí tí àfẹ́ ń ṣẹlẹ̀ ní pépé ní nǹkan dáadáa nípa tí ó tẹ́ tí ọ̀dà rẹ̀ táwọn pè lábúrú ọlọ́run bá lọ́ba ní ọlọ́run bá ní darẹ̀ ṣùgbọ́n kí láàárọ̀ èèyàn bẹ̀ ń ṣe kòrán tó ànábì tọ́lọ́ wọn sọ́lọ́ sọ́nà àwọn jíṣẹ́ pé súnà wọn bẹ àwa tá a wà ní tá a ń lò dàkọ́ká lọ́dọ̀ wa tá a máa tá a ṣe níta bá ṣe ń bẹ̀ ìgbà sọ̀sọ́ níta bá ṣe ń bẹ̀ ní ọ̀bẹ̀rẹ̀ ìgbà ìgbà ìgbà ìgbà wa tá a wà nígbà náà la ṣe kí n sọ àwa ní àwa níṣẹ́ wa káyé iṣẹ́ wa o sọ̀rọ̀ ìṣàbúrú pẹ̀lú ọjọ́ ìfàbúrú hàn yẹn ó léwu ó léwu gan bí bá tẹ̀ ṣẹ́ lọ́wọ́ tó jẹ́ kọ́mọ láàrin àtọ́lọ́ tí ò jẹ́ṣẹ́ hàn tínú rẹ̀ ń ọlọ́run bá yóò fẹ́ ọlọ́run ah, yóò fún yóò rẹ̀ yóò sì mọ fún yóò là bí tára ẹ̀ ṣe ni bí tára ọ̀ ṣe ni tí ń wá bí tí ó kékeré kékeré ọlọ́run kọ́ wò wòsàn kọ́ sànù ọlọ́run padà wòsàn bí àrùn ti ń ṣe àrùn orí inú ń

ọlọ́run ó sì gbàtẹ́ pé ó lè hétì kan ẹ̀ káàbùrù wọn yóò sì hétì ẹ̀ gbàtẹ́ pé kò tiẹ̀ ṣe rí. ṣebí adidọ́pẹ́ àwọn ọmọ mi pẹ́ pé ọlọ́kọ̀ọ́lẹ́ ọ̀nìyàwó ọlọ́kọ̀ọ́lẹ́ tí wọ́n sọ ní dandan ṣe kàtí ọ̀ṣẹ́. kí wọ́n ti jọ sọ pé àwọn sì náà tó wọn bá lọ bẹ́ẹ̀ èyí tí àwọn sọ pé àwọn bá kàtí ọ̀dà lọ lórí ikú. ọlọ́run ní kọ́kàn ọlọ́run sàmà máa ń kọrin ìnira ọlọ́run ò ṣe mọ́ ọ obìnrin kan bá sọ pé sọ̀rọ̀ fún àjọ búra ẹ̀dá àwọn àkọ̀mọ̀dájọ́ búra àti irú ìṣesí báwọn báwọn mọ̀dájọ́ tí wọ́n bá búra pẹ́kí wọn sọ kí wọ́n sọ tí ó lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ wá tí ó ní kúrú àwọn ọmọdé náà bẹ̀ sùn ọ̀làdà ọ̀bà mọ́ra tí ó ànágbé wa tó àwọn ọmọdé náà bẹ̀ sùn ìfún wa sọ́lọ́sọ́lọ́ hàn ìṣàṣe hàn ẹ̀ṣẹ̀ wọ́n lè ó ní bìlẹ́yìn àmàlà kẹ́ni kan ṣe ń tí ọ̀dà níbi irú alẹ́ lóru ṣe ṣe àbẹ́ sùhánàlà ẹ̀rọ tí máa ṣe kí ní tí ń ṣẹlẹ̀ gbà kan lọ sọlọ́gálì ẹgbẹ́ bá ṣàdúgbò tí máa ṣe tí máa ṣe lọ́kùn máa ṣe náà tí máa ṣe lọ́kùn gbà tí ẹ̀ bá ṣe ẹ̀tọ́ ẹ̀bá pa torí tó jẹba kó sọ́yìn náà ní máa ṣe. so tọ̀bí àbúrú nítsọ àbúrú àbí nítsọ àdáńsá àbúrú dẹ́sẹ̀ náà fún mi wọ́n fi bá sábà mọ́ sùhánàlà ẹ̀ tẹ́ ẹ goma gari suna kwashe su wa su da duka wa biya biyo bikini yunọ kankan wọn lójú alábòójútó ṣàbò ní fètètè báyìí àti tábìlì bá ti ṣe kí ni lọ́dọ̀ ti ní lọ́dọ̀ ti ní sọ̀sùkánà rẹ̀ lọ́dọ̀ ti di tó káyà tó kẹ́yìn ní oníwárí tí oníkúkú kí à ń ṣàbúrò anábìsí kí à ń kí à ń kọ́ ọlọ́run ọba sì dàbò ọlọ́run dàbò rẹ̀ fàṣọrọ ọlọ́run ọba kò dé kẹ́ni àkọ́ ọmọ pé ọdọ ọmọ sùn ọdọ ọmọ kan sùn èyíkéyìí ọmọ bọ́mọ pọ́lì mi ò bọ́mọ bọ́mí mi ò bọ́mọ bọ́mọ bọ́mọ yunifásitì kan lè èyíkéyìí sọ bọ́lọ̀ ló gbọ́mọ àwọn àwọn tí wọ́n ti ń máa léra lẹ́rẹ̀ẹ́ kí ni tí wọ́n máa kalẹ̀ lẹ́rẹ̀ lẹ́sẹ̀ kí ni oríṣiríṣi oríṣiríṣi lẹ́yìn máa gbọ́ sí Canada tàbí oríṣiríṣi máa sọ káwọn kan tó lè máa kalẹ̀ bẹ́ẹ̀ nǹkan máa ń kọ́ wá dúró lọ́wọ́ tó kó tíráàkù wá bá ìwọ̀n tó kó wọn lè sùn láì lónìí olè sùn láì lónìí èyí tó bí àwọn tíráàkù ẹ wà wọ́n dákúdákú wọ́n á mẹ́rin kan lórí tiẹ̀ lọ́wọ́ lórí dákun ló gbọ́ òun mú nínú àwọn tí wọ́n lè máa kalẹ̀ níbi tí a sùfàánà bẹ́ẹ̀ làbẹ́ lọ́dú pé aláǹtọ́ ṣe kí ń ṣẹlẹ̀ ní ìsinmi tó ń ṣàdéhùn fún wọn ayọ̀ tó jáwọ́ nígbà tí ṣekú ṣe fi mọ́ra. náà ànábì ọlọ́run ti dáwọ̀ lóyọ̀ sọ́lọ́ lọ́sọ̀rọ̀ ọ̀sẹ̀ tó mà kọ́sà bùdù ọ̀sẹ̀ tó mà pé ó ṣe kábà ó ṣe kábà ní pèlú kí ó ṣe. yóò wá di bàbá mọ́tò dẹ̀ bá má sùhánà lẹ́lẹ̀ bí wọ́n máa sọ pé ya fúlàn ìrẹ́ lájọ́dá àmẹ́lì tó bá kátá rárá ọ̀kadà sórí àmẹ́tì ọ̀pẹ́ yìí alẹ́ àná àdúgbò àmẹ́tì ọ̀pẹ́ yìí tó sọ ọdún gbàtà àfi kásùbà yìí sùhánà lẹ́lẹ̀ báyìí ló ń ṣe à sórí òun lọ pàtí òun dàkàn pàtí òun. ọtí bò máa ń lọ a àwọn ọlọ́rọ̀ kọ́ wọn lẹ́nu bí méjìlá ni ó fi hàn pé àwọn ti àwọn ti àwọn ti àwọn ti dìbẹ́lá àwọn ti ṣe kíni òun ti ń lọ síwájú máa ń lọ ó kan àwọn ọtí rìn yẹn lẹ́nu kàbí kan kọ́dà nǹkan kú ní wọn o kọ́dà kẹ́ńtà kẹ́ńtà lórí sí tí ọ̀dà ó jẹ́ pé ẹni tó bá máa pa ẹ̀mí pè ọlọ́run sọ lórí kíkọ pé kọ̀dọ̀dọ̀ àhó jahannam iná náà jahannam ni iná náà ní lọ lọ́dọ̀ kìláàmù wà á bẹ̀rẹ̀ lọ́hù alẹ́ khalidan fiha bẹ́ẹ̀ ni yọ̀wọ̀n wa ń bẹ̀ nígbà tó pẹ́ ló bá kú nínú ìlú òdòdó ni khalidan fiha yọ̀wọ̀n náà nígbà tó pẹ́ غضب الله عليه أنا أبطن بنصر بنصر ولعنة أنا أبطن بنصر كره بنصر كره وأعد له عذابا عظيما ìyà tó tún lé tó tún lé tó tún lé tó lé tó dé ọlọ́dọ̀dọ̀ pẹ̀lú ẹ̀ ṣé èèyàn kanu ní nǹkan pa tó máa pa kọ́dọ̀ kẹsì pé kí a máa pa ẹ̀ lásán anábìsọ pé sọ́lọ̀ lọ́ọ̀sán èyí kí yẹn tí ó bá ran ẹni ní ìlọ́wọ́ láti pé kí wọ́n fi pa ìlú tí ọ̀yẹ́ kí wọ́n pa wọ́n dàbí pé ọ̀nà tó fi máa lọ́wọ́ ojú ìdajì wọ́ọ̀dù lọ gbólóhùn kan láǹpẹ̀ náà dàbí ìdajì ẹ̀sẹ̀ ètò tó sọ gbólóhùn kan táwọn ọ̀gá rẹ̀ pa pa tàbí tó sọ pé pí ṣe àpé pípa nínú ìta tàbí tó wá ní pí ṣe àpé nípa ní àwọn èèyàn tí wọ́n sábúrò fún wa ní kíní àrà àwọn náà láti ń bára wọn sọ̀rọ̀ nígbà tẹ́kẹ́ gbọ́dọ̀ táwọn sábí tọ́ba ní pí yóò gbọ́dọ̀ wá sọ pé pí yóò ṣe pẹnápùlù omi ń gà ń pé pàdé túnbẹ̀. irú ẹni báwọn ẹni tọ́ba ṣe kí ni wọ́n bá anábì ní ẹ̀kọ́ àwọn èyíkéyìí ẹ̀ lọ tọ́ba ṣe sábà bíi ikú ẹ̀ lómi. kọ́dà bó ṣe pé ọlọ́ọ̀bì ṣàtúrẹ̀ kalẹ̀ má kọ́dà bó ṣe pé pẹ̀lú ìdajì gbólóhùn kalasa orí gbólóhùn kátà ò annabi ne yawa da zarka man ja a yawon kiyamatin mai maktuban alawa da ya ayi son rahmatullah yau wa da zarka kiyamata ya kai muwa kasu ban dawaji da kai ya tafi dakan ko bikin lawa ba kai na ba da kyau lawa ba ka tare ya tare sun da yi kan talama ba kun yanzu lawa ba kai ya talaba kai ya kusurta wallahi ku saka kusurta wanka da lawa kata su kula zarka kiyama ta kai don tun da kan yana da lawa lawa ilé ayé tẹ́ pé ọbí máa ń kẹ́ ọmọ fi àánú sọ́ọ́sì àánú ọmọ sí ọkọ̀ bí ebi tó tẹ ọmọ ẹ̀ níwọ̀n bá pípẹ́ sọ́nà ọba tó ní yóò lè kẹ́ ẹ̀ mà bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ àfa yóò lè kẹ́ àmọ́ kéwú sọ́nà ọba tó yọra ní sọ́nà ọba tó yọra ọmọ ọba tó náà máa ní yóò lè bẹ́ẹ̀ ni ọjọ́ tó bá jẹ́ pé ọlọ́run wà kò kẹ́ fẹ́fẹ́ lómi ṣùgbọ́n gbogbo kí ayé òǹgẹ́ náà lẹ́yìn tí ọlọ́run ọba ni ẹni náà bá kẹ́ ní olùkíkẹ́ ẹni náà bá kẹ́ lọ́rùn ó pèsè ẹni tí ṣùgbọ́n náà lọ́kì àmọ̀ tó fi ẹ̀kí ìmú rárá kò sóbi kan tó ṣe kí n tó dọ̀gá wọn fẹ́ ọmọ wọn yà lọ́dọ̀ ni o a n tí a bá sọ wọn ọmọ òwe o n tí a bá sọ ní kó ṣe o òfin ọ̀rọ̀ adáyé nù kí sọ̀rọ̀ kìíyà nù. lọ́wọ́ pásítọ̀ wọn ayé pé ẹjọ́ kí ẹ sọ fún mi pé màá fẹ́ ṣe káfá màá yóò ní àti ẹ̀bà ṣùgbọ́n kẹsẹ̀ lóyún. a àgàgàdì pa ọmọ ẹ̀kọ́ àgàgàdì ṣe yẹ́dì ṣe بالسلطة وخلق الطجاب يوم يفر المرء من أخيه وصاحبته وأمه وأبيه وصاحبته وبنيه قد يفر المرء من أخيه فيتقام يا مرابات يوم سفره وأمه آه، وأبيه بين نباتها يوم سفره فبصر يحيى سنبات ọ̀pàtì yàwó màsàbọ̀nà bẹ́ẹ̀ gan máa màsàbọ̀nà wọn náà màsàbọ̀nà fún fọ́nà wọ́n sọ àṣẹ ìdàkìlì bàbá ní ìyàwó kò sí ní jẹ́ òun náà wọ́n gbà tẹ́ bá jọ là tẹ́ bá jọ màdì mẹ́nà ẹ̀dọ́ tí máa yíra yín so bẹ́ẹ̀ ni wọ́n màsàbọ̀ yàwó ìyàwó màsàbọ̀ àmà wọn náà màsàbọ̀ wọn kò sẹ́nu wọn náà ń jẹ́ tọ́lá màdì pẹ̀lú ọlá gbogbo ọlá gbogbo tí ń jẹ́ ọlá gbogbo ẹ̀dá náà dá sí ìdárí àlùwá ẹ̀dẹ̀ kọ̀ọ̀kà lọ́nà àbáni ká ní. síra ayé ọlọ́ọ̀dẹ̀ ẹ̀fọ́ máa dájá ní ọlọ́ọ̀bìkan kásìdì lọ́lọ́ọ̀bìkan tó náà ọlọ́ọ̀lọ́kẹ́ àmì kòrí bẹ́ẹ̀ lọ́lọ́ọ̀dẹ̀ pé máàlìkì yẹ́ ẹ̀rì pé òun kan ní ọjọ́ ẹ̀sán. wọn náà ló ayé o ṣùgbọ́n sábà pé ọjọ́ ẹ̀sán kò sẹ́ tó náà fún kankan ní ọ̀làbẹ́. náà yóò mọ̀ wá gbogbo nǹkan tó náà ṣe kíni tọ́nà ń bò tọ́nà ń bò fún tọ́nà ọ̀jọ́ kó tú ìgbọ́dá lẹ́sẹ̀ yóò máa tù máa tù ń ṣe báyìí ń ṣe báyìí. fi a ṣe kìnnìkan o àti mástà ni wọn àkàbẹ́ yẹn so àbí kọ́ ti ṣe bẹ́ẹ̀ oríṣiríṣi a ti ṣe bẹ́ẹ̀ gbogbo ọlọ́run sàánú ẹ̀ òdíkàsí rẹ̀ ń hàn òdíkàsí rẹ̀ tú ọmọ ọmọ tó àṣírí rẹ̀ fáráyé wọn náà bìnrin bẹ́ẹ̀ tó àti rí bẹ́ẹ̀ wọn náà gbọ̀ nílà onígbàsírí ẹ̀ wọ́n padà máa pẹ́ lẹ́sẹ̀ nánà nù irú àwọn tó àti rí báwọn ìṣẹ̀lẹ̀ ayọ̀ ọ̀dà pé kí a máa sọ̀rọ̀ wọn káàkiri pé ah, ẹlẹ́sẹ̀ báyìí tẹ̀síṣẹ́ nígbà tí wọ́n bá bọ́ sáré gbọ́dọ̀ wọ́n bọ́ sí pàtó ni wọ́n ọ̀rọ̀ rẹ̀ wọ́n lè fẹ̀jẹ̀ mú ọ̀rọ̀ fẹ̀jẹ̀ rẹ̀ ṣe àwọn tí wọ́n ti ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣé ti ń sọ bẹ́ẹ̀ tí wọ́n máa ń ní apààyàn wọn jẹ bí sóye tó bá ṣe rán àwọn ìtọ́tọ̀ lọ́wọ́ ọlọ́run lórí wọn náà kọ́ṣọ́ rán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó da àwọn ayékéyà burú bẹ́ẹ̀ ni ó da èèyàn ń wo rẹ̀ kan kò ní dọ́kítà kan wọ́n sì kan tàbí kọ́lọ́ lè ba tiẹ̀ jẹ́ kọ́lọ́ fẹ́nu bàjẹ́ náà kọ́lọ́ sí ojú ẹ̀ àwọn aṣọ ń ká kéèyàn gidi ẹ̀lọ́mí ìbáyọ̀rọ̀ ẹ̀rọ máa pé wọ́n kò sí ọ̀hún kò náà bàtà báyọ̀ náà wọ́n fi bàtà jẹ́ sọ wá dà bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni kéèyàn ọ̀sìn kankan kéèyàn ọ̀sìn o kéèyàn ọ̀sìn tó yẹ kéèyàn ṣe ní ẹ̀sìn torí tó yẹ kéèyàn ṣe ṣe ẹ̀nà ẹni tó yẹ kéèyàn ṣe ibi iṣẹ́ kéèyàn ṣe ẹni tó bá pa aláàpọ̀ sí tọ́pá yàn àti ń ṣe rẹ̀ ni ṣùgbọ́n ẹni tí wọ́n máa ṣàbúrú máa wọ̀nyí bí àwọn tí wọ́n máa dákà bọ̀dọ̀ yẹn pẹ́yìn lẹ̀ fáwọn ni wọ́n fẹ́rẹ́ lẹ̀ fáwọn tóbi ní wọn àti pé à táwọn ọ̀dọ́ táwọn ọ̀dọ́ níta máa sọ̀rọ̀ àwọn àti à wọ́n máa fún wọn ṣe bẹ́ẹ̀ fún wọn sùhánàlá wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn ṣe látara pé yóò lè wọn bí iṣẹ́ àbí yóò yóò yóò di owó àbí yóò ṣe bákan tó jẹ́ pé àìní mánì àìní bẹ́ẹ̀ lọ́wọ́ bá dààmú báwọn tó ń bẹ̀rẹ̀ àìní àìní mánì ó lé wọn fi ṣẹ́ ṣé ọ̀lọ́ láyé ni nítorí tó ń jẹ́ pé tó débi iṣẹ́ nǹkan ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ lọ́nà ọ̀mùsẹ̀ fún ọmọ nítorí àbára ẹ̀ jẹ́ lọ́ọ̀ṣẹ́ lọ́run lára lára lára pẹ̀lú ìṣekúṣe bóyá ìṣekúṣe ẹ̀kan tó bọ́ ṣeun bóyá àkàtì tó sì la òsì ní sọ́kọ̀kọ̀ sùhánà dáadáa ọjọ́ ń bọ́lá ìkẹyàbọ̀ bí o ti rí bẹ́ẹ̀ kí lọ fẹ́ dà ń bẹ́ẹ̀ bí o yọ ọ́nbíṣẹ́ lọ́gbẹ̀dẹ̀ bá jẹun aláàgbé yìí kò ní sọ̀rọ̀ dájá bí o tó bọ̀rọ̀ kọ́ lè máa wá kò ní sọ̀rọ̀ dájá kò ní sọ̀rọ̀ dájá kò ní sọ̀rọ̀ dájá fáwọn ewúrẹ́ fáwọn ewúrẹ́ ọkùnrin sùhánà lálẹ́ wọn kò sàmìwà tó máa sọ tẹkùsẹ káàkiri tó ní kíni. so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn fẹ́ pé. أحسن تطمع فإذا لا استفيد من فإن كما كما كما لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم إلا من ظلم وناضى فإذا طبعا بعد فات يقول بشينا نعم جهر بشينا سورة

sáàmù kí ni àkọsí ní ṣe gbàdá náà ti ní ẹ̀kọ́ ní ṣe náà ni wọ́n máa ní à wọ́n máa bá mu sí ọ̀hún ẹ̀jẹ̀ tuntun à ní kọ́kọ́ dá o nǹkan mẹ́rin ẹ̀wọ́ ìlú ṣùgbọ́n ọlọ́run bá aṣọ ẹ̀lómi gíga ló fẹ́ fi ń sọ ẹlẹ́nu mu ní pẹ́yẹpẹ́ ọtí ṣùgbọ́n ọlọ́run ti padà wà á là àlọ́ àkọ́kọ́ yẹ kí ń tọ̀ ẹ̀ ń tẹ̀ bá máa tọ̀ ń tọ̀ ìgbà tí wọ́n àjọ tí wọ́n bí lọ́wọ́ sáà sí tí wọ́n ń ṣe dáadáa tó ń sọlé ṣiṣẹ́ àfikún. aláwọ̀ àpọ̀. ní ẹ̀rọ lómi ti sàbúrú rí ṣe pé ìwà tí wọ́n rántí dáa yóò sunkún yóò sunkún lórí abúlé tó ti ṣe inú ó sì máa bàjẹ́. kọ́dà tó máa fi bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ pé kẹ́ǹsì ìyá ti tó ju bẹ́ẹ̀ lọ rí irú eléyìí ọdún kí wọ́n tó sáfà nà máa àwọn náà ti ṣe báyìí wọ́n náà ti ṣe báyìí kò pé lẹ́fílẹ̀ bí oṣù kìnìún kátà gbọ́ pé àwọn olówó ni ní Àbújá wọ́n ṣe rí lẹ́nu ọgbà ọmọ kan ṣe lánàá àbí nǹkan àbí kàṣá àbí pẹ́pẹ́ àǹkà ṣe ń ṣàjẹ́ káàkiri lórí ara rẹ̀ ṣe ẹ̀gbọ́n bàbá rẹ̀ pé kí ni wọ́n ṣe. ìgbéra ń dáhùn lára wà yìí ó kàn ti ṣíwájú táwọn ṣiṣẹ́ ọjọ́ ọlọ́run káwọn lórí ọ̀tọ̀ ọlọ́run ṣùgbọ́n táwọn ṣiṣẹ́ kò pè kò pè irú eléyìí kì í pé ń tẹ̀sẹ̀ hàn ń tu bánu ní tó ń fi ń tó ń sàbámà lórí ibi tí ó sì jẹ́ ọ̀dà yóò fi ń sábà lọ ní ti wọn àwọn sàhábà náà jẹ́mi sábà dùkú báyìí a máa dá wọn ààrẹ ti tán ṣe lásìkò ìyẹ̀ pé àwọn ṣe báyìí ṣe báyìí a máa fi ń ma títóbi islam àti ẹwà tí islam mú sí á ọlọ́wọ́ sánà pẹ̀lú àdébù Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ ti islam kẹrin àfẹnẹ́bí kẹrin àwọn tí táwọn tán ṣe báyìí táwọn ti ṣe báyìí níbi ọ̀wọ́ pé kí àwọn máa ṣe ní àwọn sọ yàtọ̀ síra wọn tí òkọ́ náà kó ṣàmàlà wa ọgbà ẹlẹ́dẹ́ṣẹ̀ ìgbà ẹlẹ́dẹ́ṣẹ̀ kọ́ ló kọ̀ sábà ṣe lọ́ṣẹ́ wa wọ́n kọjú kalẹ̀ fún rẹ̀ wọ́n kọjú kalẹ̀ máa sábà náà lórí kásì náà bẹ̀rẹ̀ kọjú kalẹ̀ máa túbá kọjú kalẹ̀ máa túbá kọjú kalẹ̀ máa túbá wọn bá ṣe wọn tó bá kọ́ máa jẹ́ tuntun bá wa tuntun bá òdodo ní kó má jẹ́ tuntun bá rọ́ wọn lọ sọ ìkórè sàmì wa òye wa jẹ gbèsè yẹn kọ́ làkọ́ mọ́ wa wọ́n má kọ́kọ́ wa kọ́ má bá ń alẹ́ lẹ̀ ẹ̀ṣọ́ alẹ́ náà lè lọ́gbẹ̀dẹ̀ sọ́lá náà lọ́wọ́ kọ̀ọ̀kan láti kàn ní ojúṣe sí wa ẹgbà àti àti سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فك